bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. bójúmọ́ bá mọ́ níṣe ni ọ̀yálà pèrègèdè ojúmọ́ èyí tó mọ́ kó mọ́ wá sówó kó mọ́ wá sọ́mọ kó mọ́ wá sóhun tó níṣe pẹ̀lú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ káàbọ̀ sórí ètò wa ètò yìí ìyẹn ojúmọ́ aláyọ̀ ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv Sunny Sodiq Abiodun òun náà kú lórúkọ tèmi o ẹ wo a ti padà báyìí a ti gulẹ̀ báyìí sórí ètò wa ètò yín lè tẹ fẹ́ràn láti máa gbọ́ láàárọ̀ láàárọ̀ lójoojúmọ́ ó dá ẹ kú mọ̀ wípé lábala lábala òun náà lè tó tiwa o abala àkọ́kọ́ òun náà la kọ́kọ́ wọ̀ báyìí ìyẹn abala níbi tí a ti ń mú àwọn kókó léyìí tó ń bẹ nínú ìròyìn wá fún yín àmọ́ ká tó ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn kókó ọ̀hún wá fún yín kà òun ló jẹ́ wípé à ń rọ̀ yín báyà sí ń bẹ̀ yín láti gbìyànjú tẹ̀lé wa lórí òpó YouTube wa ẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ láìkí rẹ̀ ẹ gbìyànjú láti ṣí rẹ̀ bẹ́ẹ̀ ẹ tún wá fèròǹgbà yín síbẹ̀ ẹ tún láǹfààní láti lo ti orí Facebook wa náà nípa títẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ ẹ láìpẹ́ òun náà o ẹ ṣí ẹ rẹ̀ bẹ́ẹ̀ ẹ tún fèrògbà yín síbẹ̀ bákan náà tún wà lórí Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láìpẹ́ òun náà ẹ ṣí ẹ rẹ̀ bẹ́ẹ̀ ẹ tún láǹfààní láti fi èròǹgbà yín síbẹ̀ ẹ má tún gbàgbé pé ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ kan lọ lóníjẹ̀lẹ́kẹ́ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ o Ete tẹ̀ sórí aago yín ẹ pè wá yàrá ìpolówó ọjà agọlẹ́mà láǹfààní láti máa já sí o. ó dá ẹjẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó lẹ́yìn tí àkówá fún yín ló jẹ́ ti ìròyìn láàárọ̀ tòní. ó dá wọ́n ní ìròyìn àkọ́kọ́ lẹ́yìn tẹ́ máa máa láǹfààní láti máa gbọ́ fún tààrọ̀ tòní òun ló máa sọ wípé háà ààrẹ muhammadu buhari mà ti ń gbóríyìn fún ara ìmákíá rẹ̀ báyìí o ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ muhammadu buhari òun ló mà ti ń kíra rẹ̀ wípé òun ṣiṣẹ́ takuntakun nílẹ̀ yìí àmọ́ ohun tó dùn jù ni wípé níṣe ni àwọn tóun fi sípò níṣe ni wọ́n kọ̀ láti máa polongo iṣẹ́ léyìí tó ṣe ẹgbọ́n ṣòótọ́ ni kúlẹ̀kúlẹ̀ òye ń bẹ bẹ́ẹ̀ ó ń bọ̀ lọ́nà lọ́nà lọ́nà láàárọ̀ tòní bákan náà nínú èyí míì léèdì tí máa máa láǹfààní láti máa gbọ́ dáadáa fún tàárọ̀ tòní òun ló sọ wípé ṣe rí ní ìpínlẹ̀ Ondo láti rí wípé wọ́n jà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ bẹ́ẹ̀ láti rí wípé ètò ààbò bẹ́ẹ̀ níṣẹ́ ló dúró dáadáa ló ti jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ondo báyìí mà ti gbófin tuntun kalẹ̀ o kí ni irúfẹ́ òfin tó gbé kalẹ̀ wọ́n pé ṣé rí gbogbo ilé ijó léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ náà kó wà ní títì pa o ẹ wò ó ìròyìn ẹ̀ ń bọ̀ ná ẹ ṣàfihàn kan léyìí láti gbọ́ ètò ní dáadáa bákan náà sì tún rèé nínú ìròyìn míì léyìí tó ti láǹfààní láti máa gbọ́ dáadáa fún tààrọ̀ tòní òun ló máa ń sọ wípé àjọ dss mà ti ń nàka àléébù sí túkọ̀ màmú o wọ́n pé ilé-ẹjọ́ ẹ wò ó túkọ̀ màmú yìí gan-an la gbódegbà fáwọn agbésùmọ̀mí báwo ló ṣe ṣe gangan ẹ ṣàwọ́ nǹkan fìdílé torí láàárọ̀ yìí a ó ṣì pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìròyìn fún yín bákan náà nínú ìròyìn míì léyìí tẹ̀sí máa máa mú wá fún yín gan láàárọ̀ yìí òun ló sọ wípé ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà lápá gúúsù nílẹ̀ wa ń bí ló jẹ́ wípé wọ́n máa bọ́ta lánàá ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn o wọ́n pé àwọn ọmọ ọ̀hún sọ̀rọ̀ kí ni wọ́n sọ gangan ẹ ṣáà kan torí pé a ò mú púpọ̀ púpọ̀ nínú ìròyìn náà wà fún yín láàárọ̀ tòní bákan nínú ìròyìn míì léyìí tó ti máa láǹfààní láti máa máa gbọ́ fún tààrọ̀ tòní òun ló ń sọ wípé lórí àwùjọba a ò ní jọba lẹ́yìn tí ó wáyé ní ìlú àgọ́ṣàṣà ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n pé ha èèyàn bíi mẹ́ta ló ti gbẹ̀mí mì tí ilé tòun ti mọ́tò sì ti dágbére ẹ wò ó kúlẹ̀kúlẹ̀ òyìn náà ń bẹ̀ bọ bẹ láàárọ̀ tòní bákan náà sì tún rèé nínú ìmí lẹ́yìn tí a fi máa káàdì gbogbo rẹ̀ nílẹ̀ ló jẹ́ wípé ẹnìkan tẹ̀yìn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́yìn tó ń bẹ lórílẹ̀‐èdè kan tó jẹ́ orílẹ̀‐èdè òkè òkun ló máa ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó ìyá mà ti ń jẹun púpọ̀ púpọ̀ látàrí ọ̀rọ̀ léyìí tí òun sọ sí ẹ ti ń ṣe ọbabìnrin ìyẹn Queen Elizabeth léyìí tó ti wàjà ó pé àwọn èèyàn mà fẹ́ gbẹ̀mí òun mà níyìn ó pé ẹ̀yin ọmọ Nàìjíríà o gbogbo èèyàn o ẹ gbà mí ẹ rà ń kalẹ̀ ẹ wò ó kúlẹ̀kúlẹ̀ òyìn ń bẹ láàárọ̀ tòní ẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí tá a bá lọ sókè lọ́hùn-ún tá a bá padà dé a ó mú ì wá fún yín lẹ́kùn ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá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 ẹ káàbọ̀ padà abala ibi tá a ti mú ìka fún yín gan lónìsàn òun náà la balẹ̀ sí báyìí èmi Sọ́ní Sodiq Abíọ́dún náà ṣì lóòtú ètò Ojúmọ́ Aláyọ̀ fún tààrọ̀ tòní ó dà o ẹ jẹ́ wá bẹ́kẹ́sẹ́ báyìí ká mú èèyàn àkọ́kọ́ lẹ́yìn tó kọ́kọ́ wà lọ́wọ́ mi kà fún tààrọ̀ tòní ẹ wò ó ṣe bọ́ sọ wípé òkèlè àkọ́kù ìyẹn kì máa ń láwọn ọbẹ̀ o ìròyìn àkọ́kọ́ lẹ́yìn tó kọ́kọ́ wà lọ́wọ́ mi láàárọ̀ tòní òun ló máa sọ wípé ààrẹ Muhammadu Buhari mà ti ń gbóṣùgbà káre láì fúnra rẹ̀ báyìí o ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ajagunfẹ̀yìntì tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ló ń sọ wípé bọ́ọ̀bá yí òun òun mà yíra òun báyìí o ó pé báwọn èèyàn bá kọ̀ láti gbóṣùgbà káre láì fún òun pé òkú iṣẹ́ bẹ́ẹ̀ òkú àfọmọnìyàn ṣe òun gbé fún òun fúnra òun ó pé ṣe rí àwọn tí òun yàn gẹ́gẹ́ bí àwọn tí yóò máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú òun òun ni wọ́n kọ̀ báyìí láti rí wípé wọ́n gbóṣùbà fún òun nípa sísọ fún àwọn ọmọ nàìjíríà lórí iṣẹ́ léyìí tí òun ti ṣe nílẹ̀ wa nàìjíríà o ààrẹ muhammadu buhari ló máa fi orin ọ̀rọ̀ yìí sẹ́nu ní àná ní ìgbà tí ó wà ní ìpínlẹ̀ kan tí a mọ̀ sí ìpínlẹ̀ imo ààrẹ buhari ló sọ̀rọ̀ náà jáde ní dèdí àkókò tó wà ní ilé agbára lẹ́yìn tó ń bẹ ní òwèrè ní ìpínlẹ̀ imo ní dèdé àkókò tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lọ ṣiṣẹ́ lójú eégún ọ̀nà kan lẹ́yìn tí wọ́n ṣe sí òwèrè ìkígbe lẹ́yìn tí ó súnmọ́ ibi tí a mọ̀ sí lẹ́gbọ̀n aṣòfin ti ìpínlẹ̀ náà lẹ́yìn tí ìjọba Uzodinma lẹ́yìn tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Imo ṣẹ̀ṣẹ̀ ṣe ọ̀nà náà o àgbọ́ nínú ìròyìn lẹ́yìn tó yẹ pé ó jáde kàṣàgbà wípé ààrẹ Muhammadu Buhari padà sọ̀rọ̀ wípé ṣe rí ìṣèjọba ohun tó ìyẹn ààrẹ Muhammadu Buhari ló jẹ́ pé àwọn èèyàn ń fojú burúkú wò báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi lòun mà ti ṣe tí àwọn ọmọ nàìjíríà kọ̀ láti gbóṣùgbà kárí láì fòun ó wá pé ṣe rí iṣẹ́ lè tóun ṣe fẹ́ pé ní òun dùn sí dáadáa òun ni wípé òun lé àwọn boko haram wọ̀gbẹ́ nílẹ̀ yìí tó sì jẹ́ wípé ẹnikẹ́ni ò gbọ́rọ̀ wọn mọ́ láíláí àti láíláí nígbà tí ààrẹ muhammadu buhari sọ̀rọ̀ yìí wọ́n pé ilẹ̀ ń mì tìtìtìtì wípé boko haram ò sí lórílẹ̀‐èdè wa nàìjíríà ààrẹ muhammadu buhari tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe ní ìgbà tí òun tún kojú wàhálà míì nílẹ̀ yìí yàtọ̀ sí ti boko haram ó ṣàlàyé ó pé ṣẹ́rí kò sí owó kankan lẹ́yìn tí ìṣèjọba ti Jonathan gbé kalẹ̀ ìyẹn ti ẹgbẹ́ òṣèlú PDP ó ní pé àmọ́ ní kílẹ̀ tó òun gbàgbára òun rí pé òun ṣe ìjọba náà bó tilẹ̀ jẹ́ wípé kò sí owó kankan nílẹ̀ o ó ṣàlàyé síwájú wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ń kọ́ wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn tí wọ́n ń tì òun lẹ́yìn láti rí wípé ìṣèjọba lẹ́yìn tó jẹ́ ti ìṣèjọba ara wa nílẹ̀ yìí ló jẹ́ wípé ó ń lọ síwájú sí dáadáa lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n pẹ́ níṣe ni ààrẹ Muhammadu Buhari wá gbóṣùbà kárìláì fún ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Imo ìyẹn o Uzodinma látàrí wípé kí ni bí ó ṣe fi àwọn èèyàn sọ́kàn ní ìpínlẹ̀ Imo wọ́n pé ṣe rí ààrẹ Muhammadu Buhari ó pé inú òun dùn púpọ̀ púpọ̀ púpọ̀ wípé ìpínlẹ̀ Imo ni wọ́n ní gómìnà léè tó jẹ́ wípé ó ní ìfẹ́ àwọn ará ìlú dáadáa wọ́n ní pé lẹ́yìn rẹ̀yìn wípé ẹni tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ Imo náà òun náà wá ń pe bàbá kẹ́ẹ̀pẹ́ bàbá màdúpẹ́ bàbá òun dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ púpọ̀ ó pé òun náà mọ rírì yín o bẹ́ẹ̀ òun sì tún mọ rírì àwọn ọmọ ìpínlẹ̀ Imo náà o ó wá ṣàlàyé síwájú sí i wípé láti ìgbà tóun ti goróyè wá sórí ipò gẹ́gẹ́ bí gómìnà léyìí tẹ́ pé yóò jẹ ní ìpínlẹ̀ Imo láti bí ọdún mẹ́ta sẹ́yìn ló jẹ́ wípé òun ti ṣe àwọn iṣẹ́ léyìí tó tó ọgọ́rùn-ún ó lé díẹ̀ sí ìyẹn tẹ́ pé àwọn ṣe ọ̀nà àti ilé àti nǹkan míì fún àwọn ọmọ ìgbádùn àti ìgbáyé àwọn ọmọ tó ń bẹ ní ìpínlẹ̀ Imo lẹ́yìn rẹ̀yìn wọ́n pé ààrẹ Muhammadu Buhari ó padà sọ wípé ẹ gbóṣùbà fún òun wípé ha òun ti ṣe bẹ́ńbẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn wa jẹ́ kí àwọn oníròyìn wa mẹ́kànlẹ́ pé hey wọ́n pe ààrẹ muhammadu buhari ò kárẹ̀ láyé ó dá nínú ìròyìn míì torí pé àkókò ò lọ bí òré ṣẹgbọ́n ó pé ní ìpínlẹ̀ ondo ẹ̀yin tẹ́ fẹ́ràn láti lọ máa jó lọ́wọ́ alẹ́ kẹ́ máa jó mùkútù mùkútù kẹ́kẹ́ wọ́n pé ẹ̀rí wípé ẹ yọwọ́ ọjọ́ sẹ́yìn báyìí o wọ́n sọ wípé báwọn bá gbà yín mú wọn yóò fi mú yín fọn fèrè wọ́n pé ìjọba lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo ló mà ti fọ̀rọ̀ léde báyìí wípé ṣe rí àwọn ń wọ́gi kí àwọn èèyàn máa wọ ọ̀kadà láti aago mẹ́fà àárọ̀ tí di aago mẹ́fà ìrọ̀lẹ́ o wọ́n pè yàtọ̀ sí ìyún ńkọ́ wọ́n pé kí àwọn èèyàn ló máa jó níbi tí a mọ̀ sí klọ́ọ̀bù ìyẹn nílé ijó lọ́wọ́ alẹ́ wọ́n pé báwọn bá bẹ́nikẹ́ni níbẹ̀ ní dédé aago méjìlá òru ha ó ń tọ̀hún àwọn yóò ti fèrè bọ́mú rẹ̀ àwọn yóò máa fọ́ fa fún fa fún wọ́n tẹ̀ nínú ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n fi léde wọ́n pín ilé ẹ̀yìn tẹ́ ẹ pé ẹ máa ń wọ ọkọ̀ tó jẹ́ wípé ẹ wá lọ lẹ kiri dúdú kan mọ́ra ọkọ̀ yín kẹ́nikẹ́ni má bàa rí ojú yín wọ́n pé tí àwọn bá gbà yín mú tó sì jẹ́ wípé ẹ ò gba àṣẹ lọ́wọ́ ìjọba ha sobia yóò so sí yín nídìí ìròyìn wá ṣàlàyé wípé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ àmọ̀tẹ́kùn tó tún jẹ́ akọ̀wọ́rìn fún ẹni tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ náà ìyẹn Rotimi Akérédolú ló sọ̀rọ̀ náà jáde ìyẹn ẹni tí a mọ̀ sí akọgun Adétúnjì ló sọ̀rọ̀ náà wípé ṣe rí ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ondo etí yín mélòó ẹ tètè fàákẹ́ gbọ́hùn ẹnu mi báyìí o gómìnà ló mà wọn níṣẹ́ sí yìí ó pé ṣé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wa ọ̀kadà náà wà àárọ̀ ti dọ̀wọ́ alẹ́ ẹ tètè gbé ọ̀kadà yín tọ́jú báyìí o fipó tí wọn bá gbọ́ ọ̀kadà yín mú ẹ ó jẹ kálábà ìyá ìròyìn wa tẹ̀ wájú báyìí wípé gómìnà náà tún wá ṣàlàyé wípé àwọn ò fẹ́ kẹ́nikẹ́ni kó máa re ilé ìjó báyìí ní dèdè ọwọ́ alẹ́ wọ́n pé ẹnikẹ́ni tó bá re ilé ìjó tó bá ti di aago méjìlá kó tètè yára máa padà lọ sílé o wọ́n ṣàlàyé wípé kódà àwọn yóò wípé àwọn tó ń wọkọ̀ tó jẹ́ wípé wọ́n lẹ kíní dúdú mọ́ ọkọ̀ wọn ní àwọn ò tún fàyè gbà mọ́ o wọ́n pé ẹnikẹ́ni léè tí àwọn bá rọwọ́ tó yóò jìyà púpọ̀ púpọ̀ púpọ̀ wọ́n ní ẹ̀yin ọlọ́kadà ńkọ́ ẹ lọ gbìyànjú láti rí wípé ẹ gba àwọn òbí àṣẹ láti máa ṣiṣẹ́ ní ìpínlẹ̀ náà o ẹ wò ó ìròyìn yẹn pọ̀ púpọ̀ púpọ̀ tó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣetán báyìí láti rí wípé wọ́n tún mú ètò ààbò nílùú náà ní kùnkùndùn dáadáa kó lè dúró wagiwagi ó yá ẹja tún fò fẹ̀rẹ̀ bọ́ sí inú ìròyìn míì lẹ́yìn tó ń bẹ láàárọ̀ tòní òun ló sọ wípé àjọ DSS mà ti nà ká àléébù sí túkọ̀ máa mú ó kí ni wọ́n sọ pé ó ṣe gan-an wọ́n pé ṣẹ́rí túkọ̀ máa yìí òun gan la gbọ́dọ̀ gbà fáwọn agbésùnmọ̀mí nílẹ̀ yìí túkọ̀ bàmú ṣe yìí tán ó dá ẹjẹ́ gbóhun tó wà nínú ìròyìn náà wọ́n pe ṣẹ́rí àjọ DSS lè ti jẹ́ pé wọ́n wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbí lọ́dún àti mú túkọ̀ màmú lè tó jẹ́ wípé òun gan ló ń bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ àwọn agbésùmọ̀mí láti fi àwọn kan lẹ́yìn tí wọ́n jí nínú ọkọ̀ ojú irin lójúnà Kaduna sí Àbújá sílẹ̀ o a gbọ́ wípé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láti padà gba ìyọ̀ǹda báyìí àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n pé ọ̀wọ́n ba túkọ̀ máa mú o lórílẹ̀‐èdè Egypt wọ́n tún dá padà wá sórílẹ̀‐èdè wa Nàìjíríà kó di pé ọwọ́ àjọ DSS wá tó báyìí wọ́n pé ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí túkọ̀ máa mú ọ̀hún lọ gbére ilé ọjọ́ tó ti jẹ́ wípé àjọ DSS wá ń sọ fún lẹ́jọ́ wípé pẹ̀lú ìwádìí lẹ́yìn tí àwọn ṣe nílé túkọ̀ máa mú ohun tí àwọn bá ń bẹ̀ ha kò ṣe máa fẹnu ròyìn mà nìyí wọ́n pé àwọn owó ilẹ̀ òkèrè lẹ́yìn tó pọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ òun làwọn máa bá ń bẹ̀ o wọ́n tún tẹ̀síwájú wípé ṣẹ́rí ẹni tí ń ṣe adájọ́ ẹ tún gbóhùn ẹnu àwọn dáadáa wọ́n pé ṣẹ́rí yàtọ̀ sí owó lẹ́yìn tí àwọn ń bá ń bẹ̀ tó jẹ́ owó ilẹ̀ òkèrè ní ilé túkọ̀ màmúnà ló jẹ́ wípé àwọn tún bá àwọn ìbọn lè jẹ́ pé ìbọn ńláńlá tó yẹ pé àwọn ọmọ ológun gan ò ní lọ́wọ́ àwọn tún bá ń lè túkọ̀ màmú ha túkọ̀ màmú o ṣèbí akọ̀ròyìn ni á báwo ló ti ṣe jẹ́ ẹni tó tún kó ìbọn léwọ́ fún àwọn agbésùmọ̀mí wọ́n tẹ̀ wájú wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ míì àjọ DSS ní pé ṣẹ́rí túkọ̀ màmú níṣẹ́ ló jẹ́ pé ní ó ń fi agbára rẹ̀ gẹ́gẹ́ bí akọ̀ròyìn fún àwọn tó jẹ́ agbésùmọ̀mí ní ohun tí àwọn kan ń pè ní ọgbọ́n tọ̀lẹ̀múyẹ́ láti máa rèé máa ṣiṣẹ́ wọ́n pé ohun tó fa gan rèé tó jẹ́ wípé tí àwọn agbésùnmí bá ṣiṣẹ́ ẹnikẹ́ni kì í rọwọ́ tó wọn wọ́n pé lọ́wọ́ báyìí ń kọ́ ilé ẹjọ́ ti wá bínú tán pátápátá wọ́n wá ní pé ìwọ tún kọ̀ máa ṣeré ná lágọ̀ọ́ àwọn TSS fún odidi ọgọ́ta ọjọ́ ẹjọ́ DSS ẹ máa ṣiṣẹ́ yín náà nìṣó ẹ wò ó ìròyìn yẹn pọ̀ púpọ̀ púpọ̀ tó ń sọ wípé àjọ DSS máa sọ wípé túkọ̀ màmú gan òun ni agbódegbà fún àwọn agbésùnmọ̀mí ẹ kú mọ̀ wípé mi ò fẹ́ràn ẹjọ́ ẹlẹ́jọ́ tó pẹ́ ẹjọ́ ẹlẹ́jọ́ a kò ní dùn lẹ́nu tèmi ni ẹ jẹ́ tẹ̀wájú bọ́ sínú ìròyìn míì fún sàárọ̀ tòní. àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn tó ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n mà ti jáde bínú tó báyìí bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de látàrí bí ìjọba àpapọ̀ ti ṣe kọ̀ láti dá àjọ asuu lóhùn o wọ́n pé lọ́gbọ́lọ́gbọ́ tòun ti wàhálà ló mà bẹ́lẹ̀ lánàá nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ mà bọ́ta tó jẹ́ wípé wọ́n dínà ojúnà Abẹ́òkúta sí Ìbàdàn pa pátápátá ní ibi tí a mọ̀ sí Ṣàgámù tó sì jẹ́ wípé ẹnikẹ́ni ò lè gbé mọ́tò kọjá níbẹ̀ o wọ́n pé látàrí ìgbà tí àjọ asuma ti gùn lé ìyanṣẹ́lódì yìí láti ọjọ́ kẹyìnlá oṣù kejì ọdún tí a wà yìí lè tó jẹ́ wípé ó wá ń fà kí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan wà nílé kan jókòó kan fọwọ́ lẹ́rọ́ kẹlòmíì lọ máa ṣiṣẹ́ kó tún jẹ́ lòmíì gbé òun wá jẹ́ kí inú bí àwọn àwọn ọmọ ọ̀hún báyìí tí wọ́n sì ti kán lùbọ́n tán lùgbòrò tó sì ń bínú tó ń pariwo wípé dandan gbọ̀n ni kí ìjọba tètè dá àwọn lóhùn kó sì jẹ́ kí àwọn padà sínú yàrá ìkẹ́kọ̀ọ́ ẹ wò ó wọ́n pé ní àná wípé ní àná gangan ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bọ́ta lábẹ́ agbègbè kan tí a mọ̀ sí National Association of Nigerian Students èyí tí a mọ̀ sí nancy níbi tẹ́ pé wọ́n ti fi pátákó sí tàbá yìí wípé àwọn fẹ́ kí ìjọba tètè dá àjọ ASUU lóhùn bí bẹ́ẹ̀ kọ́ a sobi àyòsò wọ́n pé àwọn ọmọ òun ló jáde ní àná láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá wọn ìyẹn Simon Damlọ́lá tó sì jẹ́ wípé wọ́n lọ dí ojúnà kan tí a mọ̀ sí Redeem Axis lẹ́yìn tó ń bẹ ní Ṣàgámù wọ́n pé àwọn ọmọ òun bọ́ta wọ́n sì pọ̀ jàǹtìrẹrẹ tó sì jẹ́ wípé kò fi àyè sílẹ̀ fún àwọn ọkọ̀ láti máa kọjá bó ti yẹ kó máa kọjá wọ́n ní pé lẹ́yìn rẹ̀yìn ọba àlàyé kan padà bá wọn lọ́nà níbẹ̀ ní ìgbà tí òun ná tirẹ̀ wọ́n ní pé ọba àlàyé òun là ń pèrè rẹ̀ wọ́n ní olóhùn ti kúta ìyẹn ọba adékúnlé màkàmà òye oyèlùdé ìyẹn tẹ̀gbọ̀sùn ẹlẹ́ẹ̀kẹta wọ́n pe ọba àlàyé ọ̀hún wá sọ fún àwọn ọmọ náà wípé ẹ̀yin ọmọ yìí mo máa ń wọ̀ yín ni bẹ́ẹ̀ mò ń bẹ̀ yín mo sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí wípé kẹjọ kẹ fàyè sílẹ̀ fáwọn kan láti kọjá ẹ wò ẹ ṣáà fọkàn balẹ̀ torí wípé kí ni òun fún ara òun lòun yóò bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wọ́n ní pé lẹ́yìn rẹ̀yìn níṣe ni ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àwọn ọmọ náà ìyẹn símọ̀nù ló bọ̀ta tó ní pé kábíyèsí kí adé kó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ó pé kábíyèsí o ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ta ti ń bá ìjọba sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo rẹ̀ ló ń fẹ́ sílẹ̀ ńlẹ̀ fún wọn wọ́n pe ṣẹ́rí ìjà lẹ́yìn tí àjọ asùn ń jà ó pé torí tàwọn gọ́mà ni wọ́n ní ìyà tó ń jà wọn gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ látàrí bí ìjọba àpapọ̀ ti ṣe kọ̀ láti já àdá àjọ asùn lóhùn kí àjọ asùn fúnra wọn tó gùn lé ìyanṣẹ́lódì ohun gan ni àwọn mọ̀ púpọ̀ púpọ̀ o wọ́n pe ṣẹ́rí àwọn ìjọba wa nílẹ̀ yìí tó jẹ́ wípé àwọn ń kó àwọn ọmọ tiwọn lọ sókè òkun láti lọ́ọ́ máa rèé kàwé ṣùgbọ́n àwọn ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ ń kàwé nínú kò sí kò sí lọ́ ń kàwé nínú kò sí nǹkan kò sí nǹkan lọ́ ń kàwé láti àwọn gbogbo kíni àwọn irinṣẹ́ tó yẹ kó máa fi kàwé ò tún pé o wọ́n ní gbogbo kíni yìí gan ló ń fa wàhálà lẹ́yìn tí àjọ asùn wa ń pariwo ké tantan wípé àfi kí ìjọba tètè dá àwọn lóhùn àwọn náà wà ń bọ̀tà báyìí sọ wípé àfi kí ìjọba tètè dá àjọ asùn lóhùn o torí pé ẹ̀yìn àjọ asùn ó ń wá ní àwọn fún àwọn wà o tó pé àjọ asuu ìjà tiwọn ni wọ́n ń jà wọ́n sì ń jà fún àwọn akẹ́kọ̀ọ́ tó le o lẹ́yìn rẹ̀yìn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n padà wá sọ wípé bí ìjọba bá kọ̀ ha láti dá àjọ asuu lóhùn àwọn ò ní o láti má má jáde lójoojúmọ́ wọ́n ní pé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ FRSC ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n padà sọ fún àwọn ọlọ́kọ̀ wípé ẹ ṣáà gbogbo nǹkan ṣe ń lọ báyìí ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú ẹ gbọ̀nà mi o ẹ má gbà bí o torí pé àwọn akẹ́kọ̀ọ́ ti bínú tán wọ́n ní ní ìpínlẹ̀ Ògùn lánàá àwọn akẹ́kọ̀ọ́ bínú tán wọ́n dí ọ̀nà pa pa pa ẹ wò ó ẹja bẹ́kẹ́sẹ́ báyìí rẹnu ìròyìn míì lẹ́yìn tó wà lọ́wọ́ mi o fún tàárọ̀ tòní òun ló sọ wípé a ó jọba a ó jọba a ó gùn wọ́yẹ̀ àwòye mà ti fa lọ́gbọ́lọ́gbọ́ míì kalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ìlú àgọ́ ṣàṣà báyìí o wọ́n pe ó kéré jù báyìí èèyàn mẹ́ta ló mà ti gbẹ̀mí mi o tó sì jẹ́ wípé ilé tóun tọkọ̀ òun náà àwọn náà ti wà ní bíkíni wọ́n ti jóná ráwá báyìí ìròyìn ṣàlàyé wípé ibì kan tí a mọ̀ sí àgọ́ ṣàṣà ní ìlú ìpókíá ní ìpínlẹ̀ Ògùn bí lọ́jọ́ wípé àwọn ará ìlú ọ̀hún ṣàdédé ṣe ìkọlù tí wọ́n sì sun ilé àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan kan níbẹ̀ o wọ́n ṣàlàyé wípé lẹ́yìn ìgbà tó jẹ́ wípé àwọn kan padà lọ pa ẹnìkan lẹ́yìn tí ó jẹ́ wípé òun náà ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n fẹ́ jẹ oyè ọba ní ìlú náà ló padà fa wàhálà tòun ti lọ́gbọ́lọ́gbọ́ o wọ́n pẹ́ lẹ́yìn ìgbà tí wàhálà náà ṣẹ̀ ló jẹ́ pé àwọn kan tó jẹ́ pé àwọn náà ń bẹ lẹ́yìn rẹ̀ ó ń tàn mú ni wọ́n wọnú ìlú náà o ẹ wò ó ẹ gbọ́ ìròyìn náà dáadáa wọ́n pe ṣẹ́rí lẹ́yìn tí ọba kan tí a mọ̀ sí ọba James ẹlẹ́gbẹ̀dẹ́ kú ní oṣù kejì ọdún tí a wà yìí ló mà ti fa wàhálà o tó sì ti fa lọ́gbọ̀lọ́gbọ̀ báyìí látàrí pé ni àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n sọ pé àwọn ò fẹ́ àwọn ò ti gbà kí ẹnìkan tí a mọ̀ sí ọ̀túnba Akeem Adigun kí ó wá fi èèyàn kan jẹ oyè gẹ́gẹ́ bí ọba ní ìlú o àgbọ́ wípé lẹ́yìn ìròyìn èlú wa padà fa wàhálà tó jẹ́ wípé wọ́n á padà lọ pa ẹnìkan tí a mọ̀ sí Nọ́fìl Àmọ́sùn lè tó ṣe wípé ó súnmọ́ ẹnìkan tó fẹ́ jọba pẹ́kípẹ́kí ní ìlú mọ̀ wọ́n ní pé lẹ́yìn ọ̀gbìn tó pa nọ́ọ̀fì ọ̀hún ló jẹ́ kí àwọn ọ̀dọ́ ìlú náà kí wọ́n bọ̀dá lọ ṣe ìkọlù sí ilé àkíìmọ̀ ọ̀hún àti àwọn ẹlòmíì tí a mọ̀ sí isiaka adéròmú àti àwọn míì ní ìlú náà tó yẹ pé wọ́n sun ọkọ̀ wọn tí wọ́n sì tún dáná sun ilé náà bákan náà àgbọ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ilé bíi mẹ́ta òun ló padà lọ síbẹ̀ lẹ́yìn rẹ̀yìn pẹ̀lú ẹ̀mí léyìí tó tóbi mẹ́ta náà agbẹ́pẹ́ ti ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Abímbọ́lá Oyèyẹmí náà ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ níbi tó ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà àwọn sì tún ti wà ní ìlú náà o láti rí wípé àlàáfíà ó jọba níbẹ̀. ó dáa nínú ìròyìn léè tí a máa fi máa kádùn nǹkan nílẹ̀ fún tààrọ̀ tòní òun ló sọ wípé wọ́n mà ti ń lépa ẹ̀mí mi wọ́n mà fẹ́ gbẹ̀mí mi mà ní ẹgbàmí ẹ̀rà ń kalẹ̀ arábìnrin kan lẹ́yìn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ìyẹn ọ̀jọ̀gbọ́n uju anna lẹ́yìn tó yẹ pé wọ́n bí sórílẹ̀-èdè nàìjíríà ni àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ń kọ́ wọ́n pé ọmọ ìlú amẹ́ríkà mà tó sì jẹ́ wípé ó ń kọ́yàn ní ẹ̀kọ́ ní ìlú náà ni o àgbọ́ tí ẹ̀ bá gbàgbé lẹ́yìn ìgbà lè fi jẹ́ wípé ọbabìnrin Elizabeth ẹlẹ́ẹ̀kejì kú ní aya ọ̀hún ni ó jẹ́ pé ó fi nǹkan kan sórí ẹ̀rọ alátagbà rẹ̀ tó sì jẹ́ pé ti Twitter yẹn abẹ́rẹ́fò wípé ṣẹ́rí ikú léè tó pa màmá ló jẹ́ pé ọkàn òun balẹ̀ sí gidi gan ni látàrí tí màmá òun náà ti fọwọ́sowọ́pọ̀ lórí ikú léè tó pa àwọn kan lẹ́yìn tó jẹ́ pé lápá gúúsù nílẹ̀ wa ni tó jẹ́ pé àwọn náà jẹ́ àwọn ọmọ ilẹ̀ Ìgbò ó ní pé ikú ọ̀hún ló pa àwọn òbí tòun náà ó ní pé wàhálà lẹ́yìn tí ọba abìnrin ọ̀hún fọwọ́ sí pẹ̀lú ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ló padà pa àwọn òbí òun tó jẹ́ pé inú òun náà wá ń dùn báyìí lákòókò tí ọba ọ̀hún kú wọ́n ní pé lẹ́yìn rẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bẹ̀rẹ̀ ó yọ ọ̀rọ̀ léètì arábìnrin náà sọ kúrò lórí ìkànnì wọn ìyẹn arákùnrin tí a mọ̀ sí Jeff Bezos òun náà bínú tán tó sì jẹ́ wípé ó ń sọ wípé irú ìgbésẹ̀ lẹ́yìn tí arábìnrin ọ̀hún gbé yìí ló lòdì sí òfin tó sì jẹ́ wípé olùkọ́ni ó yẹ kó máa tún ààyè ṣe ni arábìnrin ọ̀hún wá padà bọ́ọ̀tà báyìí sọ fáwọn oníròyìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lórúkọ ọ̀hún báyìí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ IPOB ó ní pé ẹ jọ̀ọ́ òun ò kì í ṣe ọmọ ẹgbẹ́ IPOB kódà owó ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ ipob o wọ́n pé àwọn èèyàn ti ń sọ wípé tóun ṣe wà yìí òun tún jẹ́ agbódegbà fún àjọ ipob ẹ owó mọ ipob rí o ó ní gbọ́ pẹ́pẹ́pẹ́ yánsìn yìí ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ó ṣeé ṣe kọ́bẹ̀ sí máa òun kiri gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbódegbà fún àjọ ipob ó ní tóun ṣe wà yìí ẹ̀mí òun ò máa dé torí wàhálà tó ń ti èpè ìpè ìdààmú lẹ́yìn tó ń gbà lọ́tún lọ́sì ẹ wò ó kúlẹ̀kúlẹ̀ ìròyìn ń bẹ nínú ìwé òyìn punch fún tàárọ̀ tòní tó ń sọ wípé wọ́n mà ti fẹ́ gbẹ̀mí mi wọ́n ti ń lépa mi ẹ gbà mí ẹ rà ń kalẹ̀ ẹ wò ó àwọn ìròyìn tá fún yìí òun náà la máa mú wá fún tàárọ̀ tòní ẹ já lọ sókè lọ́hùn tá padà dé ẹ wá gbọ́ yín nàná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 abala ibi tá a ti ń mú ìyànnàná fún yín òun náà la máa balẹ̀ sí báyìí o èmi sọ́ni sodiq abiodun ṣì ló lóòtú yín ètò tòní fún tààrọ̀ tòní ká tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìyànnàná àwọn ìròyìn lẹ́yìn tá a fẹ́ mú wá fún yín láàárọ̀ yìí àbí tá a ti mú wá fún yín láàárọ̀ yìí má fẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀ nípa títẹ̀lé wa lórí òpó youtube wa ẹ gbìyànjú ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí rẹ ẹ ṣí ẹ rẹ ẹ fèròǹgbà yín síbẹ̀ ẹ rí pé ẹ subscribe síbẹ̀ kẹ́ wá tó wá tẹ notification bell ẹ tẹ option all láti máa rí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bákan náà lórí ti facebook wa àǹfààní wà fún yín o láti tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ ẹ láìkí rẹ ẹ ṣí rẹ ẹ rí wípé ẹ fèròǹgbà yìí síbẹ̀ ohun tí ẹ rò lọ́kàn nípa ètò yìí bákan náà sì tún ẹ tún ní àǹfààní lórí ti Instagram láti tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láìkí rẹ̀ ẹ ṣí rẹ̀ ẹ fèròǹgbà yìí síbẹ̀ nọ́mbà kan lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí yẹn ẹ kọ sílẹ̀ tí yín o ẹ tẹ̀ ẹ́ sórí aago yín ẹ wá pè wá ẹ láǹfààní láti máa bá ìkànnì ìpolówó Jaragun sọ̀rọ̀ ó dà ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn léètà àwọn àfihàn láàárọ̀ yìí tí ẹ bá gbàgbé ìròyìn àkọ́kọ́ ta kọ́kọ́ mẹ́nubà láàárọ̀ yìí òun ló sọ wípé ààrẹ Muhammadu Buhari ó wípé bẹ́ẹ̀ bá yí òun òun yíra òun òun tó yẹ pé òun ṣiṣẹ́ dáadáa èè sẹ́ni èè sọmọ náà lẹ́gbẹ̀ẹ́ òun wípé èèyàn kan ṣiṣẹ́ nílẹ̀ yìí tó tó òun ààrẹ Muhammadu Buhari òun tóun kàn bẹ́ẹ̀ ni kò lè tó òun lẹ́bẹ̀ kódà kò lè tó mú kú òun ní ìlú tẹ́bi ti ń pa àwọn èèyàn ní ìlú tí ìgbésùmọ̀mí pọ̀ lójoojúmọ́ táwọn èèyàn fi hundred million naira ìyẹn ọgọ́rùn-ún million naira gba ara wọn sílẹ̀ lójoojúmọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ní ìlú tí agbésùmọ̀mí ti ń jí ọmọ ọdún mẹ́wàá gbé tọmọ ọdún mẹ́wàá wá ń pa wípé dáàdi sẹ́yọ̀ká tí bàbá òun ta mọ́tò kó lè gbà wọ́n sílẹ̀ ní ìlú tó jẹ́ wípé àwọn agbésùnmọ̀mí ń jí ọba gbé wọ́n sì ń gba owó lọ́wọ́ bùrọ̀ kódà wọ́n ń pa ọba ńgbà míì ìlú tó jẹ́ wípé ebi ò pàgbà fọwọ́kẹ́ lé fún ara rẹ̀ ó ti ń gbá àgbà létí gbá ọmọdé lẹ́nu ní ìgbà kan rí àwọn ọmọdé máa ń sanra máa ń tóbi rùmùrùmù ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ìsìn yìí ṣé ni wọ́n ń gbẹ bí ìwé 2 ọmọdé ń gbẹ bí ìgbálẹ̀ òbí mi àrọ ọmọ ẹ báyìí ọmọ yàrá máa bọ́ lójú ẹ látàrí pé ọmọ òun ò jẹun kánú ọmọ kéékèèké fún wọn náà wọ́n máa ti ń ṣe iṣẹ́ ìgbésùnmọ̀ wọ́n ti ń wọ̀ kadà ọmọ tí ẹ̀kọ́ wà nílé ìwé láì gbà nígbà tí ò sówó nígbà tí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ajé ti sanrí wọn pọ́n ti sanrí máa pàtà bàbá ní àwọn ṣiṣẹ́ dáadáa táwọn wọ́n tún wá sọ pé ṣe láwọn táwọn gbà sẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wọ́rìn táwọn gbà tó láti máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn àwọn ni wọn ṣe wọn gẹ́gẹ́ bí ìṣòro kó má polongo iṣẹ́ àwọn kiri ni nígbà ààrẹ mọ̀ Buhari ti ṣe léyìí o ó ti ṣe léyìí o ó ti ṣe léyìí o abẹ́ ti gbàgbé ni ààrẹ wípé lákòókò ọdún àwọn agbésùnmọ̀mí náà ọmọ àfiwá kìíyìn ọ̀pọ̀lọpọ̀ Elédùmarè léyìí tó gbà nílẹ̀ ààrẹ tó sọ pé àwọn ti bá Boko Haram jà àwọn ti bá wọn kàn án ṣe bá Boko Haram ní tá a mọ̀ dáadáa tẹ bá bá Boko Haram jà débi pé ó lápẹẹrẹ dáadáa àmọ́ pé àwọn boko haram wọ́n ṣe bí èṣù ni ṣe é pé èṣù tí wọ́n bá bàjẹ́ débi kan tẹ́ bàjẹ́ tán á sá fún yín á máa ṣọ́ yín á jẹ́ kẹ́ tàsí àgẹ̀rẹ̀ kó tó padà wá bí èṣù ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí àwọn boko haram yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn náà ṣe ń ṣe lóòótọ́ awuyewuye ń lọ báyìí wípé ìṣèjọba yìí ni wọ́n ti rán àwọn ológun wọnú igbó wọnú ìgbẹ́ láti bá àwọn tó jẹ́ agbésùmọ̀mí jà àmọ́ síbẹ̀síbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà agbésùmọ̀mí yìí tó ń pera wọn ní àwọn orúkọ tí ò ṣe é pè tó ń pera wọn ní fúlàní tó ń sọ fún àwọn lòmíì tó yẹ wọn jí gbé tó jẹ́ ọmọ yorùbá ń pé ẹ̀yin ẹ̀ ń bú búbú àbí ẹ̀ ń bú ààrẹ orílẹ̀-èdè yìí ó dáa ẹ ó rí nǹkan tó máa fojú yín rí gbogbo yín pápátá la máa jí gbé o ṣé ọ̀rọ̀ tó dáa gan lèyí a máa kókó ń mú èèyàn kan lè jẹ́ pé ó jẹ́ àṣenigbé lẹ́yìn rẹ̀yìn òun tún kọ́ lẹ́yìn rẹ̀yìn àwọn onígbìmọ̀ kankan mọ́ lẹ́yìn rẹ̀yìn pé kí ni gbogbo àkú síbẹ̀ ilẹ̀ yìí náà dẹ̀ ni. àbí níbo la fẹ́ bá yàrá jágan nílẹ̀ yìí ṣé ká sọ wípé ipa ti pin báyìí ni òun nìyẹn àwọn àmọ̀tẹ́kùn ń pariwo pé kó fún àwọn ní àǹfààní láti máa lo ìbọn káwọn lè bá àwọn agbésùmọ̀mí jà ṣé àwọn àmọ̀tẹ́kùn ń parọ́ wípé agbésùmọ̀mí ṣì wà ní àbí àwọn tó jí gbé àwọn náà ń parọ́ àbí àwọn tó ń jíyàn gbé kí làwọn àtúpè wọn agbésùmọ̀mí náà kọ́ ni wọ́n ẹni tó ń jíyàn gbé ọ̀daràn náà ni àtàgbésùmọ̀mí ìwọ ọ̀daràn náà ni wọ́n ń wù bàbá lé Boko Haram kó ń lù ú tí àwọn ajínigbé ṣe pọ̀ nílùú ó túmọ̀ sí pé àwọn Boko Haram ni wọ́n pa àti ajínigbé nìyẹn tó yẹ pé nílẹ̀ yìí nìkan máa rí àwọn pé àwọn agbésùnmí máa gbé ìbọn wọn á kọjú ìbọn ti àwọn ọlọ́pàá síbi agbóhun tó ṣe ṣẹlẹ̀ sí ẹnìkan tó jẹ́ sẹ́nẹ́tọ̀ nílẹ̀ yìí tí àwọn agbésùnmọ̀mí lọ́ọ́ ṣe kọlù sọ́kọ̀ tó tún pọ̀ ọlọ́pàá bíi mẹ́ta sí mẹ́rin wọn náà pa DSS wọn tún pa ah, kódà wọn tún pa ẹnìkan dẹ́pọ̀ òun gan ní òtẹ́ẹ̀lì àwọn ọ̀rọ̀ burúkú àwọn ìròyìn tí ò da là ń gbọ́ nílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ti gba tíkẹ́ẹ̀tì wọ́n ń lọ sókè òkun lẹ́rí yẹn wọ́n ń sá lọ kàbàkàbà àwọn tó ń bẹ lókè òkun ò lè wálé mọ́ bẹ́ẹ̀ à ń sọ wípé a ti bá ìgbésùmọ̀mí jà gidigidi gan ni ààrẹ muhammadu buhari àwa náà gbé fún yín ẹ kú iṣẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe ẹ ti ṣiṣẹ́ dáadáa àwọn náà ṣe à ń gbé fún yín ọmọ nàìjíríà gan pé ààrẹ buhari ti ṣiṣẹ́ dáadáa lóòótọ́ ààrẹ buhari ti pàṣẹ lóòótọ́ a mọ̀ àwọn náà ń gbóríyìn dáadáa pé kí àwọn ọmọ ológun wọnú igbó láti lọ bá àwọn gbésùmọ̀bí jà gbogbo aláwọ̀ bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ̀ àjíyàn àmọ́ síbẹ̀síbẹ̀ tó yẹn ń bá wọn jà tó bẹ́ẹ̀ làwọn ti láàárín tó ń ṣọṣẹ́ míì fún ìdí èyí àti lè sọ wípé ìgbésùmọ̀mí ti tán lù òun làwọn èèyàn ń sọ gangan tí ó tó bá yẹn ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè pọ́ńṣẹ̀ lọ gba àwọn èèyàn sílẹ̀ lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí tó san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà inú wọn ò lè dùn pẹ̀lú ọ̀rọ̀ bá tí ààrẹ sọ yìí tí wọ́n mọ̀ pé àwọn sì ń wá gbèsè san àfi kó lọ wá gbọ̀ wá nílẹ̀ yìí ni tí ó bá ṣe ń pàkán báyìí òun nìkan égbìnrin ọ̀tọ̀ nínú ìwòyí míì lè ta tó mú wá fún lọ́sẹ̀ pé ní ìpínlẹ̀ láti rí wípé ètò ààbò ń bẹ ó jiná dénú ó sì dúró digbí rí i pé ìjọba lè tó ń bẹ ní ìlú ọ̀hún ti pàṣẹ wípé ṣẹ́ rí àwọn ilé ijó tẹ́ pé wọ́n máa ti jó wọ́n máa dọ́ síbẹ̀ wọ́n máa jó ijó zazu wọ́n bọ́ síbẹ̀ wọ́n máa jó kerewà wọ́n bọ́ síbẹ̀ wọ́n máa jó àwọn ijó léyìí tí ò nítumọ̀ àwọn ò fẹ́ gbọ́ mọ́ gbogbo ayé ẹ jọ ṣé àkókò tí orílẹ̀-èdè nàìjíríà tó ń kojú ìgbésùmọ̀mí àtàwọn nǹkan míì náà ọkọ tó ń lọ sílé ijó nílẹ̀ yìí táwọn agbésùmọ̀mí bá wá síbẹ̀ tó kó gbogbo ẹni tẹ́ wà nílé ijó kọ́kílẹ̀ fẹ́ sọ ẹ gbà mí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo ohun ìgbésẹ̀ tó gbé yìí ìgbésẹ̀ tó yẹ pé ó lọ́rùn tó dẹ̀ nítumọ̀ dáadáa ni ti pé àkókò tí ò bá sí ètò ààbò nílùú oníkálukú máa ń wà lólúfò ni o oníkálukú sì máa ń ṣọ́ra rẹ̀ dáadáa ni bó ṣe sọ wípé àwọn mọ́tò lè jẹ́ pé wọ́n ń lẹ kíní dúdú mọ́ ẹ ó da bẹ́ẹ̀ ká lè máa rí àwọn tó wà nù ọkọ̀ ká lè máa mọ̀ wọ́n dáadáa bẹ́ẹ̀ tún rèé lórí ọ̀rọ̀ ọ̀kadà náà ìkọlẹ̀ làwọn aṣáláwí náà fi ń ṣiṣẹ́ ó kò jẹ́ wípé ó máa ṣe ìpalára fún àwọn tó ń ṣiṣẹ́ ọ̀kadà ní ìpínlẹ̀ Ondo ni ṣẹ́rí sìn yìí àwọn aṣáláwí yóò jẹ́ káwọn kan lè máa wọ́n lọ sílẹ̀ ní mọ́ àfi kí ìjọba ìpínlẹ̀ Ondo tètè ya gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà o tí mo ṣe pàtàkì dáadáa ṣe pé ó ṣeé ṣe tó bá ní kí ọ̀kadà máa ṣiṣẹ́ mọ́ kí ebi wọ̀lú ṣe pé lórílẹ̀‐èdè Nàìjíríà fúlọ̀sẹ̀ pọ̀ ọ̀kadà ló pọ̀ jù káwọn òfin ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ lóbi tó ń ṣiṣẹ́ olùkọ́ ó tún ṣiṣẹ́ ọ̀kadà mọ́ ṣe pé èrè ló ń gbà ó dà á tún mú òyìnbí wá fún yín láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Túkọ̀ Màmú tó jẹ́ agbẹnusọ fún Sheikh Gumi ṣe mọ̀ pé Túkọ̀ Màmú wọ́n mú lórílẹ̀‐èdè Egypt wọ́n dá padà sílẹ̀ yìí kó di pé àjọ DSS ráwọ́ tó òun ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ méjì pẹ̀lú àna rẹ̀ kan wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí gan wọ́n ti lọ gbé àna rẹ̀ míì ṣùgbọ́n ti fìyàwó ẹ̀ sílẹ̀ wọ́n ní pé ìgbà tó máa lọ sílé Túkọ̀ Màmú ohun tó bá ń bẹ̀ ṣe fẹnu sọ àwọn ìbọn tó wà ń bẹ̀ ah! tó bá ṣe gbà wọ́n ní pé ilé mẹ́wàá lè wó dànù lẹ́ẹ̀kan náà wọ́n ní kódà àwọn owó tó bá ń bẹ̀ tó bá kó sínú dídílé ilé kan wọ́n ní kò lè gbà á pé pé owó gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n ní pé èyí gan ló wá jẹ́ kí àwọn mọ̀ wípé ṣe tún máa mú yìí gan ló jẹ́ agbódegbà fún àwọn agbésùmọ̀mí àwọn kan ti ń sọ̀rọ̀ yìí ti pẹ́ àwọn òkè ń ṣe ilé ẹjọ́ bẹ́ẹ̀ àti ṣọlọ́pàá ohun tí àjọ dss bá sọ òun là á máa sọ̀rọ̀ lé lórí a ò ní kọjá àlà ṣe pé àwọn kan ti pé kọ́ lọ mú túkọ̀ mà mú kọ́ lọ mú gúnmi wọ́n máa mọ àwọn àṣírí tòun tí a mọ nǹkan kan lè tẹ́ bó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìgbésùmọ̀mí nílẹ̀ yìí àjọ dss wọ́n padà sọ nǹkan kan léè tó jẹ́ kí ni ó yà mí lẹ́nu kàbà wọ́n sọ wípé túkọ̀ máa mú fún àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí ọ̀hún ní àwọn ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ kan lè tún fún ọ láǹfààní láti wọlé wa ṣiṣẹ́ láìsí ìdíwọ́ kankan. wọ́n lè máa sọ gba àwọn nǹkan wọ̀nyí káwọn lè mìíràn irọ́ ló pa àmọ́ ìbọn tó bá ń lè rẹ̀ ń kọ́ owó ọ̀gbọ̀n tó wá ń bá lè rẹ̀ ń kọ́ adẹ̀wọ̀n sọ pé sí nǹkan owó ńláńláńláńlá tó ń bá lọ́dọ̀ rẹ̀ ṣé kò ṣe wípé àwọn ló tó ń gbà lọ́wọ́ àwọn àwọn èèyàn tó fi ń fa àwọn kan sílẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ń lọ tó ń bá wọn tọ́jú ẹ̀ báyìí kí ló fẹ́ẹ́ fi ìbọn ńláńlá ṣe ṣé ọdẹ lòun ni àbí ọdẹ apẹra ṣé ọdẹ ọdẹ apá elephant lòun ni àbí ò lòun jẹ́ ó ń pẹrẹ ni àbó ń pẹkùn ọdẹgun ògbéwò bọ bẹ́ẹ̀ dání àwọn bàbá ń gbé ṣakabula dání àwọn ìbọn ìléwọ́ ìṣakabula yìí gbó àwọn èèyàn ohun tí èyí gbòmù ló ń ah àfi kó lọ́n wá gbà wá kó lọ́n ṣàánú wa wọ́n pé ọ̀pọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ àmọ́ ìtúnúwò akọ̀rọ̀ lọ́nà ni àbí àmbẹ́lò ní ìṣọ̀rẹ́ ohun tó wà nínú ẹ̀ tó wà lọ́kàn gan la ọ̀nà ẹ jẹ́ ká fi ìyókù lẹ̀ fún àjọ DSS tó ń sin àwọn ọlọ́pàá àti ìjọba ilẹ̀ yìí pẹ̀lú ilé ẹjọ́ láti ṣe ohun tó tà àti ètò yẹ àmọ́ tó kàn ń dùn mí púpọ̀ tó ń dùn mí ó yẹ kẹ́ ti tó ń dùn mí púpọ̀ lórí ọ̀rọ̀ yìí á má jẹ́ ká mẹ́nu bà bákan náà a tún mú òyìn ọjọ́ asù wá fún yín àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àánú ọmọ yìí dẹ̀ ń ṣe mí wọ́n ní pé ó ti póṣù keje báyìí tí àwọn ọmọ yìí ti wà nílé wọ́n ló póṣù keje àwọn ọmọ yìí ti wà nílé wọn ò lọ léèwé wọn ṣe kán ṣé rí ká má pàwọ́ fúnra wa kò ń ṣe gbogbo orí tẹ yìí ló wípé tó bá kọ́ṣẹ́ iṣẹ́ ọ̀hún tó kọ́ yẹn á lò ó kò dẹ́n ṣe gbogbo orí tó yẹ pé tó bá kàwé ìwé tó lọ kọ́ yẹn á lò ó ẹlòmíì á kàwé tó apà lọ kọ́ṣẹ́ apà fi ṣiṣẹ́ tó kọ́ apà fi ṣoríire ẹlòmíì á kọ́ṣẹ́ á lọ kàwé ìwé tó kà ló máa padà fi ṣoríire iṣẹ́ tó kọ́ kò ní wúlò fún ẹlòmíì ìwé ló gbájúmọ́ jù ẹlòmíì dẹ̀gẹ̀ ohun tó wà lọ́kàn ni pé ó fẹ́ di olùkọ́ni tó lè fún lọ sílé ìwé kò sí nǹkan míì tó fẹ́ ṣe jù yẹn lọ tẹ́bá ní kó wá kọ́ṣẹ́ kò ní dá yín lòun tí gbọ́n tó wà lọ́kàn rẹ̀ òun láti di olùkọ́ni láyé rẹ̀ ṣẹ́rí àwọn ọmọ yìí lọ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní oríta gbówáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan táwọn ọmọ wà lọ́kàn ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó fẹ́ ṣe ṣẹ́rí ìgbésẹ̀ tàjọ àṣù gbé òótọ́ mà ní kò mà sí wọ́n ń bẹ̀ lóòótọ́ ìgbésẹ̀ gidi mà ní ṣe pé mo ti sọ láka ìmọye ìgbà lórí ètò yìí wípé bí àwọn akẹ́kọ̀ọ́ bá wà nílé ìwé tí wọn ò ní ohun kan tó ohun àwọn èròjà tó yẹ kó fi kọ́ṣẹ́ tọ̀ ni tọ̀ wá mọ̀ nípa lọ́pọ̀ àwọn tó yẹ kó mọ̀ ṣe ìyà tó ń jẹ ni kí ìyá mi máa ka kọ ábídídégbì lé wọn lórí o ẹ kí ìyá kọ ábídídégbì léèyàn lórí kó lọ́ọ́ má jẹ àrí o ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ àti wọ́n kàwé tí wọ́n ṣe pé wọ́n ṣe ń gbà sẹ́nu iṣẹ́ tó pé wọ́n mọṣẹ́ kí ló fà á tó fi mọṣẹ́ ṣé ọkọ wọn dáadáa ni àwọn ohun tó yẹ ká mọ̀ rèé ṣé wọ́n rí irinṣẹ́ láti fi kọ́ṣẹ́ dáadáa ṣùgbọ́n nígbà míì kò kí ń ṣe ọwọ́ ìjọba náà àwọn ọmọ yìí náà ń gbà mí tó bá ní kó tẹ̀ lọ ṣe kọ́ lọ kẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ ti ń ṣe síwẹ̀sì àbí IT ló jẹ́ pé àwọn ọmọ yìí náà àwọn fúnra wọn nǹkan mìíràn tó wà lẹ́sẹ̀ wọn gbà míì ó tọ́ kí wọn máa rẹ́rìn sí tí gbà àti bí wọn rí dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ kí ìjọba àpapọ̀ tètè dá àjọ asuu lóò káwọn ọmọ yìí tètè wọlé pa sílé ẹ̀kọ́ ìgbésẹ̀ tó wá gbé tó wá gbé àjọ asuu lórí ilé ẹjọ́ wọ́n fẹ́ máa fi fọ̀rọ̀ ọ̀gùn nílé yìí o tó pé wọ́n ti mọ̀ pé táwọn ti gbọ́n ilé ẹjọ́ wọn lè jókòó máa sọ̀rọ̀ mọ́ àbí káwọn máa fọ̀rọ̀ ọ̀gùn ṣé ká kú fọkàn sí pé ìjọba tó ń bọ̀ lọ́nà lọ́dún báwo lọ́pọ̀lọpọ̀ ti ṣe pé àwọn fẹ́ lọ ẹ ti gbàgbé nàìjíríà àfikọ́lọ́ ń ṣàdúrà nàìjíríà ni o àfikọ́lọ́ ń ṣàwùwá ni ìjọba àpapọ̀ ẹ tètè wá nǹkan ṣì sí ọ̀rọ̀ léyìí tó bẹ̀ nílẹ̀ yìí ẹ wo ẹ jẹ́ tètè máa fi gbogbo eléyìí kásẹ̀ nílẹ̀ torí pé kí ni àsìkò dúró dẹni kankan wọ́n ti ń ṣọwọ́ sóra wípé ilé kò ti yá ẹ láǹfààní láti fèròǹgbà yín sọ́wọ́ ọ̀sàlẹ̀ lórí ìkànnì lè tẹ́ tí wò wá yìí lórí ìkànnì YouTube wa bàbá gbàgede ìmọ̀ TV ni Facebook wa gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ bẹ́ẹ̀ lórí ti Instagram wa gbàgede ìmọ̀ underscore twenty two ẹ fi rúgbà yín síbẹ̀ o ẹ tún wá pin fáwọn lòmíì káwọn náà lè jẹ mùkútù ètò léyìí tí ẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ẹ jẹ́ àtètè máa lọlé Sọ́ní Sodiq Abíọ́dún lórúkọ tèmi èmi mò ń dágbére fún yín wípé ó dìgbà míì ó dọjọ́ rẹ̀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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.